dàtà àìsè yẹn gbẹ. wàlá ìṣà aláwù lọ́jà lẹ́kọ́ ọmọdé wà hídàtà. kàkà lóbi alamọdé yìí dára yìí. wàlákin yóò dín lùmọ̀ ẹ̀yẹ ṣẹ́wù. mo máa wà kàmú nù wọn ẹni àwọn tó wù mí mo dà wọ́n nù. yòtí ló máa yẹ ṣááwù. fara bẹ́ẹ̀ ni lọ́ba bíi kò ní hùwà rẹ̀. Hmm, kò ní hùwà rẹ̀ baba. tí baba rẹ̀ bá jẹ́ wà níyì ọlọ́run tẹ̀gẹ́ ń pàṣẹ kí sámú òsì tí ó sì sí. ń pàṣẹ kójú ọ̀rọ̀ kó sí rọ̀. baba lọ́mọ rẹ̀ á dànù á dànù. yọ tọnu náà ni. wàlákì yòtí ló máa yẹ ṣááwù. ẹ má kí sáà tọ́lọ̀ ti nù wọ́n. baba bí àyùmáyà fáàlì wọn kò ògbẹ́ni ẹ̀ máa ń kọ́ àwọn ọmọlá. kéne. àjẹ́ kẹ́jẹ́ ìbéèrè lọ salamu aleykum. aleykum salam. ẹ ká lè sọ. ẹ pẹ̀lẹ́. ẹ láti àbẹ̀rẹ̀ àwọn àfáwà anabi lónìgbà. àwọn àfáwà anabi lónìgbà. tani jẹ́ bá wọn àṣẹ súlẹ̀ kọ́. àwọn àfáwà sùlẹ̀mán náà ni. súlẹ̀. àwọn àfáà sùlẹ̀mán. nǹkan ṣe yìí ẹ máa tó wa ni. súlẹ̀. àwọn àfáwà àwọn. wọ́n ní súlẹ̀. aláàbá ní ìdámọ̀ lọ́mù

àfàlà àfàlà tì í àfàlà ó sì jó ó sì jó nǹkan. bẹ́ẹ̀ni bàbá tusu afa yi baba bọlọ ba yi sori fún yẹn lọ́dọ̀ Yorùbá o ye wa lọ sọn banban kí o tó sada fún lóda ẹ awo bijọ bade ne fara gbẹ̀yìn efili awo bijọ bade efili awo bijọ bade yorùbá de tọlọ ń da wa sínú. wàlá kí yorùbá lùmọ̀ yẹn sọ́ọ́ kálukú bá ń sáré pé ìmọ̀lẹ̀ wa lọ́lọ́ mọ́jú wọn kò kí ni ẹ máa ṣe. kí ni ìmọ̀lẹ̀ yín ẹni múra tó fẹ́ lọ. ẹ máa ṣe yín àwọn òbí jọba ní. ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. gbogbo àwọn tọ́lọ̀ ń bá kó bẹ́ẹ̀ fún ọlọ́run dà wọ́n wàlá tí yóò ìlú máa yẹ ṣe o. bẹ́ẹ̀ni wáyà àdé máa yẹ ṣe o. kàkẹ́ nẹ́bí. bàbá wáyà àdé máa yẹ ṣe tó ṣàdúrà fọmọdé tó bí ẹ̀yin náà kò sí fún àǹfààní yóò sì dọ́dọ̀ ẹ̀ rí kò sì ní dọ́dọ̀ ẹ̀. wáyà àdé ìmọ̀ ẹ̀yà sáà. tó sì rí tí káǹfààní yọ dọ́dọ̀ wọn hmm. ìmọ̀lẹ̀ ti wà lọ a ṣe sàrà torí bọ́lá la torí yín lọ ṣe sàrà nù. ẹ eh, o tiẹ̀ ní òye jẹ́ ọtí ẹ̀rọ dọ̀ yí ni olè má déwájú yín rárá pẹ̀lú yóò sì máa sáré ọmọ lára yín yóò máa sáré lára yín bíbélì náà ti ṣe é nù. wọ́n yà á dín máa yẹ ṣẹ́wù. kàkẹ́ ànábì akọ́mọkọ́mọ wà àwọn kò sì máa gbó kàkiri sí àti ńkọ̀kọ́ ìjọba ànábì ńkọ̀kọ́ èsì ńkọ̀kọ́ ìjọba ànábì ńkọ̀kọ́ eré gbogbo aburú ìjọba ṣe kọ́ máa ṣe kọ́ máa ṣe ó ṣe jó nìkan. ó tún lè kájọ ó tún kó lọ lé olóògùn. àfa yìí baba bíbélì náà ti ṣe é nù pàtàkì kálukú yàtọ̀ àwọn obìnrin ọmọ yàtọ̀ hmm, àwọn ọkùnrin ọmọ yàtọ̀ ẹnaba ti lẹ stamp ri mo ma kọ́ da bá bẹ́ẹ̀ rí pé kò ní sèdí rí. wàláyé kò ní ṣe bí n ń so pẹ̀lú ẹ̀ tí ń jí pẹ̀lú ẹ̀ yóò sẹ́rí ìwúta ni ọ wá ṣe. akẹ́yìn baba àárín obìnrin lẹ́tẹ̀ jẹ́ mara àwọn àṣírí kọ̀ọ̀kan láàrin àwọn obìnrin lé ntana ọba kakọ lẹ pé ní obìnrin náà mọ̀ pé àmọ́ kò ní sẹ́rí rí mẹ́ kò sí lórí tó lè wáyé ọmọ bàjẹ́ ni. yọ bàjẹ́ alájà kú oríire o. mùní mùní kíni bẹ́ẹ̀ ti gbọ́ pé kíni yabata ojú ẹsẹ̀ náà ni yóò sì wá sí lọ́rùn. wọ́n lọ kí onílù máa ń ṣe ṣe yóò sì ìwé ẹ̀ṣọ́ wọ́n tún sí ẹlòmídà àmọ́ kò tún tà wọ́n lé. àwọn ọmọdé dára yìí. alhamdulilayi. kí ni. alhamdulilayi. yà bí. náà. kí bàdá àfáyà kí ni ra mọ́tò. kí ni wo tí màá rọ́wà sí ọ̀la yìí. ọba àyàn lójú ni wọ́n fẹ́ wá mú un ná. Ah, ah, ah. kéde yàrá yìí. ìwé ìgbà ọlọ́pàá ti pòrí ilé rẹ̀ jọ ní ìní. wọ́n wá ṣiṣẹ́ ni. wọ́n wá mú ni. wàlẹ́ ké yọ̀dí lè máa yẹ sọ́ọ́rù. wọ́n yà á dì ọmọdé yìí dára yín ọmọlàsírí nínú tíra tí bàbá wa imam wa nígbèdè fi hàn mí. hadamallahu hayatahu. khamsatun maktubatun ala shakil al-arsh. wọ́n ní nǹkan márùn-ún kan bẹ́ẹ̀ tí wọ́n kọ síbi òkú àlè sí ọlọ́run. la mahalata. kọ̀wá sí ní tó lè yí nǹkan márùn-ún náà padà pé ọmọ ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀. alákọ̀ọ́kọ́ mbẹ́ láàyè látàkọ̀ lè sí. kọ̀sáàbùjá kan lọ́rùn ọ̀pẹ ọgbọ́n òsè dáta sì kí ẹni abákọ pé yóò ní yóò ní náà ni. kí n lówó kí n lówó kí n ní jọpọ̀ jọpọ̀ ní ní jọpọ̀. kọjá eh, àwọn mọ̀ṣẹ́ ládùúgbò mọ́ bàbá. ọjọ́ pọ̀lọpọ̀ lèmi ọ̀pọ̀ àwọn tó bí ìdí tí wọ́n fi kún wọn jẹun ẹ̀. wọ́n jẹun ẹ̀ kò yí sí náà ní wíjú wọn kú. wọ́n jẹ àwọn bàbá mi ò jẹ ọmọ ìdí ẹ̀kú. Hmm. ẹ ẹ̀ ń wá akọ́pọ̀ náà ni hmm. wọn bá kínkínní tí ń bẹ lọ́wọ́ ẹ̀ kọjú sí fáwọn tó bí. kọjú ṣe kò ṣe. bàbá wa Alhaji wa Yunus tí wọn bọ síwájú Ọlọ́run wọn gba ọmọ pátá wọn gbẹsẹ méjì méjì lára bàbá wọn. ẹ máa gbọ́ ẹ̀yin ọmọ òkú. bàbá yìí kúmẹ kúmẹ kúmẹ kúmẹ kúmẹ kúmẹ. kó ń bẹ wọn wà. wọn gbẹsẹ méjì méjì. sẹ́ ń gbọ́. alakọ̀kọ́ ẹ gbẹ̀sẹ̀ àtẹ̀kọ́ sí bàbá yìí lẹ́yìn. Insha kálukú mara ẹ̀ nísì. kálukú mara ẹ̀ ẹni bàbá jẹun ẹ ọmọ rẹ ẹni bàbá rí pèlè ọkàn nù yín tí dáhùn ọmọ rẹ. bí bá ṣe pé mú ní ká. ẹni ó ṣe pa bàbá ẹ tí ń gbà bàbá ẹ kó tó wọn kó kó bàbá ẹ pawó. bàbá ẹlòmíì ò tí ì kú títí ń pẹgbẹ. yẹ ẹgbẹ́ tọ̀ ẹ̀dá fún àìbá ọmọ àwọn aláàjì láti bí ìjẹta wọn lọ wọn bọ̀ ni. àìbá bàbá wa sọ ọ́ lẹ̀ ojú yìí mo pè wọn pẹpẹ iyì ẹ wá ṣe kálukó wọn tó fi sòkú bàbá lónìí. wọn hmm, tó fi sòkú bàbá. ìjọba bẹ̀rẹ̀ ti bàbá rẹ̀ ọba dìgbà lé akálukó aṣọ ọmọlẹ fún bàbá tiwọn hmm. ìjọba ń síbẹ̀. níbo kò sí lúwẹ̀. kò sì wà ní kápá bẹ́ẹ̀. kò sí àfàlì. ẹ lọ ka yọsọ tí ní ẹ lọ ka yọsọ tí bàbá yín ní mélòó jẹ tọrọ fún bàbá yín. mélòó jẹ tọrọ àfàlàjì wọn tó kú. kòyìísí kòyìísí náà ni wí. ẹ̀sìn mọ̀gbọ́n tẹ̀ ń dá ah, ah tọpọlọpọ yẹlò mi fi bọ bọ sọwọ lọhùn kí wọn máa lọ. ọjẹ. wọn ti wá lọ. wọn ti kú. wọn lọ náà àwọn táwọn máa ń kó àfẹpalẹkùn tàbá hàn lé màwọn ló ti kú. bọ́lọ́wọ́ bá hàn lé màwọn ló ti kú lọ́kàn tani ó ti jí. èèmọ̀ ń bọ̀ dàrẹ́ tìǹú. o sì wá kọ́lọ́ mọ́ hàn lé màwọn lójú àwọn tó bí o. Mhm. torí wọn jẹun wọn gbà fọlọ́ lára rẹ. wọn baba ogogo tí wọn ń sá kìí náà láàyè látàfọ̀ rẹ́sìkì ọgbọ́n rẹ́sìkì ẹni tí ń jiyàn gbé kọ́lọ́ ọmọ bẹ́ẹ̀ lágbájá sí orí sí afẹ́ fún tẹ́lẹ̀. afẹ́ fún tẹ́lẹ̀ ni. láhìlá tàfọ̀rọ̀ lọ sí i. orí ewu ẹ̀jíkálukú gbé. ẹ̀jíkálukú gbé. bàbá yìí bàbá ẹlẹ́kẹ̀jì ah. wàlá ṣàfà àtàfẹ̀lẹ̀mọ́. Hmm, kò sí dàkún fún kú. àbí ọba ti dé. Hmm, bọ́ba ti dé ó dé náà nù kú ọba tí. bọ́lá tilẹ̀ dé. dákun fún mi ṣẹ́jú márùn-ún. mi ń ṣe wàhálà mi ìjẹ́ wọn mà ṣe sùúrù ti dúró. ọ̀n lọ náà nù. bàbá yìí lọ́la wàlá wàlá rọ́dá likọ̀dọ̀ ìlà. la rọ́dá likọ̀dọ̀ ìlà. nta batila pari n tole tukun ma de bẹ mọ si. batila daw la daw a daw kalisa gboli ko ìyá ni o ma jẹ. àmọ́. bẹ́ẹ̀ yà bá kọ́lé ọ̀gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ yà ara mọ́tò ọ̀gbọ́dọ̀ mọ́ gbogbo ìjọba dáfà mi kọ́sọ́sì lè kó. kótó lè kó náà gbọ́n tí ń bá lè kó gbókùtà lè lé yóò ti sàdúrà fún yóò da fún ọ. bá a ti parí tiẹ̀ nù mm. torí pé àkàkọ́ lè kọ́ jẹun ọmọ gbogbo tiẹ̀ náà lè dalẹ̀ máa ṣe é so. ẹ̀rọ abáyé ti parí ẹ̀kọ́ wà láyé táwọn ọmọdé ọ̀dà wọn dà gbogbo ẹ̀ bá sáré jùlọ làwọn ọmọdé ọ̀dà wọn dà wọn. láàárọ̀ dalẹ̀ kọ́dà ìlà ntọ́lọ́n bá ti dọ̀n parí ẹ̀dá kò lè hàn náà. kàkà nàbí ẹlẹ́kẹ̀rin wà láàárọ̀ hata fi dúnìyà. kò sí sinmi láyé. bá a ti ma se wàhálà tí kálukú yẹn wọlé. eré sẹ́nà kálukú kù sí. kálukú ti ma se náà la rahata fi dunya. sísìn mi láyé jàre. ẹ wàhálà táwọn bàbá táwọn afá tàwọn jáde ẹ wàhálà tí wọ́n sì ẹ wàhálà tí wọ́n sì. ẹ ọjọ́ tó wọn náà ti ṣe wàhálà bọ̀. ẹ wo. tígbà wọn afá wọn bẹ láyé nìkan wò ní àbí tígbà káwọn náà dábìí báyìí. ẹ wàhálà. ó hmm. kú lọ ní ìṣòwò tó máa fọlọ́ mbẹ́ wọ́n sẹ kọ́ra wọn láyé sẹ gbomi tán ni ẹ̀dá kan lọ́wọ́ ní sùn kankan se wọn gbogbo jama àwọn náà retí báyìí kankan ò ní se wọn. ẹ̀yin náà kọ́ ìjà ti gbó yìí ọjọ́lọ́jọ́ dọ́tà àgbàdo lọ́sibítù. Ah, bàbá mo wà lọ́sibítù ọ̀la lọ mẹ́rin kan gbọmọ sùn tó wà ní eh. ilé ọ̀nà gáràjì ọ̀nà járù yìí wọ́n fa mẹsẹ̀ ló mẹsẹ̀ di méjì ni afa wa rẹ̀ ma ọmọ wọn sáláìsì ń jọ sàrà sí lẹ́dàgbà ọmọ yìí bá ń lọ ní bá ń bọ̀ kún mi fóònù ẹ̀dá kankan àní kankan ò ní ṣe wọn a gbogbo ìjàmbá tìgbó lọ́dà bá rè má báyìí. bàbá rà á yọ omi mo sì jí pa òfin kọ́ báwa agbára lè ọ̀dọ̀ àná sọ̀rọ̀ kí mo jáde mo wọ ìgbà àtàgbádá ní ọkọ̀ mo ti lọ wọ̀ tọ́lẹ̀tì wọn rò kí mo wọ̀ màá fà ọmọ kan sójú ọ̀nà mẹ́lẹ̀ bá ní ah, àwọn fáwọn lọ́wọ́. <laughs> àyà kún mo lọ. àwọn adébẹ̀ àbáwá rẹ̀ wọ́n gbà tó wọ́n sọ abọ́rọ̀ jọ ní mò ń pò kí nínú ìṣèwà ìmọ̀ fún ah torí yọ gbàgbé. ẹ má dàgbó sùn wọn láì fún tìrínù wọn máa sẹ̀mẹ́ wà fún àdìlá ń dàgbà. àgbàgbọ́ ẹ̀ ọ̀dẹ̀ yìí wàláyé yìí akọ. yà sọ yàrá hata fi dun yà. sisi mi la ye baba. sisi mi la ye sisi mi ye afa sọ yà bọbọ wa ri bẹ́ẹ̀ a ti parí yẹ ọmọ làṣírí kálukú wa ọmọ ni ọgbọ́n tí alájì wa yorùsà fìlẹ̀ ẹ̀yin lẹ́jà yọ sọ kí bàbá yín lẹ́yìn ẹ̀yin lẹ́sì jà yọ sọ kí bàbá yín kú kòkó dà látara nǹkan méjì alákọ̀ọ́kọ́ gbogbo bi tẹ bá ń gbé lajé ẹ má fọlọ́hún lẹ. ẹ má fọlọ́hún lẹ. bẹ́ẹ̀ àwọn àgbàlagbà jẹ́ ìwọ́n ní bàbá yẹn ọ̀fọ̀lọ́hùn lé gbàgbà wọ́n ní bàbá yẹn ọ̀fọ̀lọ́hùn lé ẹ má fọlọ́hùn lé o. ẹlẹ́kẹ̀ẹ́jì ìfọwọ́sowọ́pọ̀ yìí ṣe pàtàkì ẹ̀sìn ayé lọ́kàn wọ́n bí bàbá yẹn bá kú yẹn wò lọ́dún mẹ́wàá táwọn wọn táwọn wọn lẹ́yìn àwọn bí à ń jíjà lè bí à ń jíjà lé bí à ń jíjà ẹ̀gbọ́n bí eh, mo gbogbo ẹni bá bá rẹ àbí ìyá rẹ bá kú tí bàbá wọn bá sẹ́kù lọ́wọ́ rẹ tọ́ ó ṣe ibú di àwọn ọmọ ìkàlẹ̀ kẹ́ ẹ fẹ́ bínú kí ló fẹ́ bí ẹ̀yọ́ kọ́ wa wà lẹ́mìí ẹgbẹ́ ah! n ba bínú san tí ala kɛ a ma y'a fɔ i ye baba mi lali kiyama. baba sɛkulo. baba sɛkulo o de mi. baba sɛkulo o de mi. a ma wo ti sọ̀rọ̀ ne bi kini kan ko ɛɛ. alajà jo mo ti mɛ ni dábì bɛ mi. bẹ́ẹ̀ni àwọn bi. bẹ́ẹ̀ni b'a ti alikiyama wa wo ni kini o ni kan ne. baba yɛrɛ ko t'o sobi bula la wolo. insha allah insha allah. n y'o yɔrɔ tɔlɔ ba nabi sɔ sallallahu alaihi wa sallam. توسعت على عبادي بالثلاثة خصال أيوة. مصوري مصين كمت على لي فوي نعم والله نيبي فاني بها مصين كمت على لي فوي رومي على كوكو بعثت الدودة على الحبة ولولا ذلك لكنسع ملوكهم كما يكنسون الذهب والفضة صلى الله عليه وسلم أفا كما دكو كوكوروزا ونجي تنكبي بما كما لو kí wọn máa dẹ́kun kòkòrò síbẹ̀ kankan wọn pamọ́ kí wọn ọyà kan sẹsibí owó kó sì máa sẹsibẹ tí èyí bá ṣe pé mi Ọlọ́run bá ń ṣe bẹ́ẹ̀ fún wọn àwọn àwọn ọlọ́lá yín àwọn ọlá àwọn ìjọba yín ọmọ kó nǹkan pamọ́ wọn ní fi sànú yín láyéláyé. ẹlẹ́kẹ̀jì tàdáyìí wọ̀rọ̀ jísìmì wàlẹ́wọ̀lẹ́ dáàlìkà máa dáfà ní hàmímù hàmímà kéèyàn kú sọ́ọ́lẹ̀ kí wọ́n ní kára rẹ̀ máa yàtọ̀ kára rẹ̀ ó sì máa yí padà gbogbo bó tilẹ̀ kéèyàn tó bá kú ní ìsìnyẹ́ máa pàrọ̀ àwọ̀ yóò yí padà kí n gbé ẹ máa yí padà bí yí padà ọba máa dé fún ara yé ọ̀rẹ́ ò ní sìnkú ọ̀rẹ́ rẹ̀ mọ́ ẹnìkan ò ní sìnkú ẹnìkan mọ́ afayi ẹlẹ́kẹta ìzámátàlá abd bí ẹrú kabakú fàálímà lọ́hùn fi ìṣàrẹ̀ èmi ọlọ́run sì mọ̀ pálá burú mi. takùn gbé kó bẹ́ẹ̀. ẹ má wòjẹ́ mọ̀jọ́ bàjẹ́ mọ̀jọ́ bàjẹ́. mọ̀sọ̀nù àlọ́sọ̀nù ó gbé kó bẹ́ẹ̀ ni. ẹ dákun jẹ̀ máa bẹ́rù kaba kú. tẹ́lẹ̀ ọlọ́run sì mà mọ́ màá máa burú pálá burú ni. wan nasu yakununa fihi khairan àwọn èèyàn wá ròyìn ẹ̀gbìn yẹn dáadáa ah, ṣe bàbá yìí ni wà lọ ẹ eh, èèyàn lọ ìbẹ́rẹ̀ ọ̀sìn màpàlà burú ni lọ́dọ̀ yìí àwọn èèyàn wọn ròyìn pé èèyàn nu èèyàn nu èèyàn nu yẹkulu lọ́hùn limalayikatihi limalayikatihi ọlọ́run sọ fún àwọn malayika rẹ̀ ìrẹ́ malayika mi kọ̀mpútù sàádẹ́ta ìbáàdì àlà abdi. sàtífíkẹ́ẹ̀tì táwọn ẹrú mi fún ẹrú kan wò tọ́mú kele yẹn rè mọ́gbà yìí wọlé. àfa gbogbo ẹni tí wọn lọ sọ kí wọn da lọ́dọ̀ lọ́dọ̀ àwọn yẹn náà. Hmm, ọ̀dọ̀ yẹn lọ da nu ẹbí lọ da aládùúgbò lọ da nu òwú lọ da lọ́dọ̀ àwọn tó bí ọ lọ rẹ lọ da lọ́dọ̀ àwọn àfa wulẹ bọba ti lágbára mọ ni ọmọ sì yíw ọlọ bọba ti lágbára mọ ni ọmọ sì yíw. táwọn ẹrú mi fún ni ìyẹn ma gbà wọlé ọ̀gá fọ́lùtù la wọ́ bíi èyí tẹ̀bi ọlọ́mọ nípa rẹ̀ mọ̀ jùlẹ̀ èyí tí mo mọ̀ nípa rẹ̀ kí ọ̀dà mo jùlẹ̀ mo jùlẹ̀ wọ́n gà fọ́rí tulẹ̀ gbọ́dọ̀ mo tún fẹ́rí jù. mo fẹ́rí jù mo yá fi ẹ̀ salasatun. Lakodi kara arrahmanu salasatun. على فكره مكروا من كان يخلق وكيلا وقولا والسؤال بكثرة وتبذير مالي وتبذير مالي لولا لك ينفقون لقد كرى الرحمن لقد كرى aláṣàtò. Àgbà nàbí. Akọ́dàkùnrin náà. Ọlọ́run kò nira àwọn mẹ́ta. Lakọ́dí kára ara mẹ́rin. Nínú wa gbogbo wa bá ti jòkó àwọn mẹ́ta kan Ọlọ́run yé ti wọ́n. Aláṣàtò. Ọlọ́run wọlé yẹn kó wọ́n fẹ́ ọmọ. Aláṣàtìrọ̀rù Màkìrú Màkà Nàyà Kálukú. Gbogbo ẹni tí òun náà bá fẹ́ dé ní ẹ̀kọ́, àwọn tọ́lọ̀ nǹkan àfikọ́ bá wọn kọ́, kọ́ bọ́dọ̀ nǹkan wọn. Fakila wa kọ́la. Gbogbo ẹni tí wọ́n máa kí wọ́n ní, wọ́n pé, wọ́n wí, wọ́n sọ. Fakila wa kọ́la. Àfáà yìí, ẹ̀yin obìnrin tẹ dáhùn ẹ̀rọ ọmọ olùkù àtẹ̀yìn ọmọkùnrin ẹ lọ ka ìtì yín kù. ẹ ka ti yín kù ẹ má fẹ́ ti kó dọ̀tí. àfa yìí baba ẹ kí ti yín kù. ọkì la ọkọ la. ẹni wọn hmm. ni wọn kẹ mọ jọ bàbá yín jẹ ẹni ẹ kọ ni. eba yóò búra. ẹni ẹ kọ mọkàn yàrá gbájà ntí ọba rí kò ní sọ yóò bá kọ. ọ̀dọ́ yóò bá mo torí kí ni àwọn sẹ́pẹ̀ nǹkan tó dùn tó. Hmm. ojú tó ní ẹ̀gbẹ́ ló ń sọ. ojú wo kí ọ wàsúwàl bí kẹsìrà kí. alákọ̀ọ́kọ́ wa kí ilà wa kọ́ọ̀là. kí ilà wa kọ́ọ̀là. gbogbo ẹni tí máa ń kẹ́ wọ́n ní wọ́n pé ẹ̀jẹ̀ náà sí. wàsúwàl bí salamu aleykum. ah alaja ni. ayi ma b'a b'a b'a b'a k'a ku bẹ́ẹ̀. ee eh, tọ yala ti wọ dọrẹ mọ wa. ọ̀rọ̀ si sòwò sọ. Eh, ẹ ẹ sọ ẹ alaja. ọmọ kí bura yìí tọ̀lé. ee eh, ọmọ gbọdun. mọ wa ba tiẹ̀ lọsùn nga. ee wọn débẹ̀ nígbà wọn gbẹfa délé tiẹ̀ lọjà dé. ẹni wo sẹfọn ori na. tèmi ba lọ tiẹ̀ lọjà dé. baba wọn ori na. baba wọn gbádùn. mọ ba tèmi wa. ẹni tí wọn náà mi sẹsẹ wọn dágbére. wasu ẹlò mi níbi ọ̀pọ̀lọpọ̀ ti bayé àwọn táyíkẹ́ ìlú àwọn bíi jẹ́ ọlọ́run. Ah. alájà bíi mo lọ tiẹ̀ lọ́jàdì fúláwọn ọmọ rẹ̀ yóò sì bára jẹ. bára wọn ó ṣe ìyá tí ń ta sọ. ọba tàwọn ọmọ jẹ́ kí. ọ̀nà bá lè ra ṣẹ̀kẹ̀rẹ̀ àbá bẹ́ẹ̀ nínú àwọn táàlì ṣe sàárà fún títí yẹn fi bàjẹ́ láyé àwọn bíi jíjẹ. ó ti dá ọba kò ní kọlọ kọlọ wọn sàrẹ ọba ní ẹta méjì níjọ́ ni yín wọ́n wá fi pé ọmọ mọ́lẹ́jì. ẹnìta méjì lọ́rẹ́ o ẹ̀ta kọ́ńtàtì ó sì bọ́ fún ọ láàárọ̀ la ọ̀gbun àwọn méjì méjì bá gbéra lọ́mọ́sàjì ọ bọ́ sí o torí mọ́. fàkìlà wà kọ́là wà sùn àlùbí kẹsìrà tì. dàkẹ́ nẹ́bí ọlọ́mọdé ìdára yìí. lánàá kẹta wọ́n sọ fún mi rùmọ́lì kìí ń fi kú. dàkẹ́ nẹ́bí àtẹ̀tí máa lálàsí ó gbọ́dọ̀ ọ̀bẹ lọ́wọ́ ọmọ lọ́fẹ́ kólọ́ba ọkọ̀ àtìtì rẹ̀ ọkọ̀ àtìtì rẹ̀ pèlè ní mẹ́rin lérí ọmọ ọmọ tí kọ́lọ̀ nìkan lọ́mọ tó ń kó lọ́mọ tó fún ọ hmm. òun nìkan lọ́mọ ọfẹ́ lómi ní olè ó tó sọ junior. junior baba junior. òun jẹ́ lukú ó tó sọ bẹ̀rẹ̀ lukú ọ̀dì eh. junior ah. baba junior. àdàbò ẹ̀ ọlọ́run baba junior. ìdí ká sóògùn ẹ̀ dà. láì mọ̀ pé ó nì àfáàyí yàwó ìlànà àtúgbé wákà alájàmà tèmi ọtọmọ. alájàmà tèmi ọtọmọ èèyàn ẹlẹ́bí muhammadu. àmàlàkàrí lórí ọmọ iná. ọlọ́wà ní kò tí ì le. kì í sí wàhálà ẹ̀yin màláka yìí náà dá wákà tẹ̀lé. ọlọ́njọ́ ọmọ rẹ̀ ọgbẹ́ rán. alájàmà rẹ̀ ọgbẹ́ rán. olè ló dújà àwọn ọmọ rẹ̀. alájàmà rẹ̀ ọgbẹ́ rán. fàkìlà ọ̀kọ́lá wàṣẹ́ àlùbí yunfiru mali alala kì yunfiku. abayi ọlọmọdé yìí dára yín ọ̀ mọ lẹ́wọ̀n lè gbélé rẹ̀ kẹ́tẹ́ wọn a bíbara sọlá bá ń lu wa eléré bẹ fà ní ma gbé òun yẹ kó ma díẹ̀ ọwọ́ mẹ́rin márùn méjì sí yọ. wọn wá sin ọmọjọ wọn wá sọ ya yàwó asọ̀rọ̀ mọ́lẹ̀ jagunjagun yóò ya, mọ́lẹ̀ yàwó pé nílé lẹ́ka ìyá bàbá ìyá bàbá ọkọ tó ẹ kó eri jẹ náà pé kọlọ tàbí masiku nǹkan sàlá tó kọlọ kọ àwọn akọmọ akẹsẹ ẹlẹ ala muhammad ọ̀nà ọ̀sẹ̀ yìí awa ni kemu ni oge oyi. àwọn máa bá a ló kọjá yọmọ náwó. yàwó ṣe kìlì báyìí. ní sọ ni. dúró mi ò dé wọn alájà bá a bá lọ ilé aṣọ ọ̀gán kan yìí àtàkùn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. àyọ̀ká o èèyàn ló sábà yìí náà ọlọ́run. ọlọ́run ni ọlẹ kọlẹ yìí àdáwọ kọjọ fún ọdún tó kò tó yàwọ ọkọ wálé. ọlọ́run ti kọ tèmi lọ bọ́ọ̀ bá lọ lé ọmọ àtúnrán mi lọ. حسرتي وتبصير مالي لا لذاك ينفك àbáàgọ́gá ọmọ làzírí ẹ̀yin ọmọ alájí wa Yunus ẹ̀yin lẹ́jà yọmọ bí baba yín ti rí. ẹja yọmọ ẹsùn ara yín. bàbá ṣe gbáríkà bàbá yín ẹ̀yin ni. bàbá ni tó àmọ́rú àtọkọsọ́nà tọ́lá ẹ̀yin rẹ̀ fi ń rí báyìí ẹ̀yin lẹ́jà yọ sọ bẹ́ẹ̀. ẹ̀yin lẹ́jà yọ wí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá wá da òkú ń bọ̀ wá ṣàdúrà fún yín bẹ́ẹ̀ bá wá da òkú ń bọ̀ wá ṣépè bẹ́ẹ̀ ni ẹni wọ́n bá alájà gbà mo ti gbọ́ wọn ló kó máa ṣàdúrà yìí sì máa ṣépè tọ́lọ́ wọn darí ẹ̀ wálé wọn ò tí ń ṣẹlẹ̀ bàbá kan tó dùn mọ́ alọ́lọ́wọ́ dáadáa wọn yóò tí ì tó bàbá tó ni wọ́n tó ṣe jù báyìí lọ bàbá kan tí ò dáa yóò ṣe kọ́ lẹ́tà ìnáwó alájà mo ti gbọ́ lẹ́tà tó kù máa kọ̀ wọn ló kọ mọ kí kúńtà sọ yìí ha ọkùnrin náà mi ń káfí sákòmí. kúńtà sọ yìí ha ọkùnrin náà mi ń káfí sákòmí. wọ́n ń sọ́kàbùtà pé iná zàlímù nàgàdà. kúńtà sọ yìí ha wọlé làáfíà oúnjẹ fẹ òun fẹ òun àmọ́ ọlọ́run dẹkùn àárẹ̀ sí jẹgbàre ọdà o jọrọ ni ó lójú pọ jọ máa ní sòrò má jọ bọ nbẹ jágbá kọ máa rí lù fún kọ máa já lù fún wa ẹ ń sàkámúta báwo bá gbogbo àwọn yìí bá ti kọ lòun náà wa ẹ ní záàlì múnà gàdá wọn lálẹ́ àfihàn gbàdá. bó wọn bá sàgbákò àwọn ò ní gbádùn. tí ọba bí nǹkan ọba ṣe kágbákò ọba wọn ò ní gbádùn. tọ́ ẹ̀yàn mọ̀ pé ẹ̀gbọ́ báyìí. gbàdúrà tó wọn náà ti àdúrà ti ṣe sàrà gbogbo yẹn ọmọ tẹ mu tí àgbákò ọba o. tó igbó ńkọ́. bàbá rẹ ń bẹ mi tí ń sunkún sàrí. ó ti da. ọmọ tí ń fagbó àgbákò ọba o. bàbá rẹ bẹ mi tí ń sunkún sàrí. tí mo sì ọmọ tí ń ṣe tọ́ọ̀gì bá dàlú ìwọ ni wọ́n á pè ọba o bàbá rẹ̀ bẹ́ẹ̀ bí tí ń sunkún sàrí. bẹ́ẹ̀ ọmọ aládàá ó ti fọkọ rẹ̀ balẹ̀ bàbá yín jẹ́ ó ní tán pé kán bàbá rẹ̀ ó tó kú tẹ́lẹ̀ à ń gbà tí wọ́n dàgbà tó fọkọ rẹ̀ balẹ̀ jẹ́. sáré ọmọ tó dáhùn ìbáwọn ní kọjá ń jẹta ilé wa bẹ́ẹ̀. bàbá tí fún magaji wọ́n ni alájì. ọmọ tí fún magaji wọ́n ni alájì alájì alájì ẹ̀mẹ́ ló mọ̀ pé ẹ̀mẹ́ ló mọ̀ pé yín náà tí wọ́n bá bí i dàkẹ́ dé faranda wa lónìí. láríwájú yẹ sọ ti tán yóò ti tán ẹ tún wá sọ fún wa pé wà gbọ́dọ̀ ẹ eh. eh, mọ sọ ni na. káwọn alájọ ma sọ lé. yes ẹ sọ fún wọn. ọ̀dà eh. sọ́kò jù bẹ́ẹ̀ lọ. ọkọ̀ o tutọ̀. sẹ́wọ́n lè sọ lọ́ọ́ mi. sẹ́wọ́n lè sọ lọ́ọ́ mi. mi ò mọ kásá ma sọ lé. kọ́ ma sọ lé. àwọn magaji àwọn kan wà lọ́wọ́ tọ́ magaji magaji abẹ́dà alẹ́ òkúta yẹn kìí má dàtà ló. àdá ní alẹ́ sọ mọ́sálásí yóò tilẹ̀kùn. ṣé tọ́tẹ̀ ìdágbére fún mi tọ́ sọ fún mi lẹ́rọ̀ o alihamudulilayi magaji kọlọ lè má wọnù. ntàdá àwọn alájẹ náà wọ́n fún mi ní bá àwọn múlẹ̀ ẹ dàgbé jama tó lọ kálukọ wáyé gbogbo ọmọ bẹ́ẹ̀ pátá àwọn òbí rẹ sunkún sàrí tọ alágbàkú sí o mm-hmm. àgbàkùn tí máa bọ́ wọn lẹ́yìn bàbá rẹ̀ mẹ́rin alákọ̀ọ́kọ́ kò ní ní lárí ní máa ń da fún tẹ́lẹ̀ ọlọ́run dé òní ọ̀ padà fẹ́rẹ́ kùtà gbòjì yẹn rí. ẹni ẹlẹ́ẹ̀kejì gbogbo ntí ọmọ ṣe kò ní lóògùn. kò ní lóògùn. gbogbo ntí ọmọ ṣe kò ní lóògùn. kẹrẹ bí ti ṣiṣẹ. kàkẹ́ ànábì ẹlẹ́ẹ̀kẹta gbogbo ti jáwé ní rí alẹ́ jìnnà sí. kò ní rálá kò ní ọmọ tí ò ní bímọ tí ó sinmi láre tọ́jú ní bímọ tí ó sinmi láre ọ̀rọ̀ màlà sí wọ́n dáwọn kan gbádùn wọn náà ní gbádùn bí bàbá ṣe rèrè nílẹ̀ ayé bí wọn ò ṣe rèrè nílẹ̀ ayé bí màmá ṣe rèrè nílẹ̀ ayé bí wọn ò ṣe rèrè nílẹ̀ ayé bí alọ́ba lọ́tán àbọ̀ gbogbo ẹni ó ṣèyọ lára àwọn ọmọ. bàbá ṣe é. ṣe rere nílé ayé bí ó sì ṣe rere nílé ayé bí a lọ tán àbọ̀ àbọ̀ gbogbo ẹni ò sì yọlá. Adama ṣe rere nílé Kamali ṣe Abuwaji ṣe Ẹlẹ́hà ṣe alọ̀tì lọ́tàn abọ̀tìbọ̀ gbogbo ẹ̀ ló ń ṣèyọ lára àwọn ọmọ. bàbá ṣe rere nílé ayé bí ó sì ṣe rere nílé ayé bí màmá ṣe rere nílé ayé bí ó sì ṣe rere nílé ayé bí àlọ́ bá lọ tán àbọ̀ àbọ̀ gbogbo ènìyàn ṣèyọ lára ẹni bá sọ wípé tí bàbá ti jẹ béèyàn bá sọ wípé tí màmá ti jẹ tí ọwọ́ àtọ́jú ìyá pẹ̀lú bàbá bọ́bẹ́gbẹ́rù ọmọ kò ní jèrè wọn. má ṣe rere nílé ayé bí ó sì ṣe rere nílé ayé bí màmá ṣe rere nílé ayé bí ó sì ṣe rere nílé ayé bí àlọ́ bá lọ tán àbọ̀ ẹni bá sọ wípé ti kéwú ti jẹ ẹni bá sọ wípé ti kéwú ti jẹ ó jogun òkòlù lára bàbá abilára màmá tó bí ẹ sáyé ṣe rere. ilé ayé bí omi ṣe rẹ̀ lérí ilé ayé bí màmá ṣe rẹ̀ lérí ilé ayé bí ó sì ṣe rẹ̀ lérí ilé ayé bí àlọ́ bá lọ tán àbọ̀ àbọ̀ gbogbo ènìyàn sì yọ lára ọlọ́run má ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ. ẹyẹ ò lẹ́sẹ̀ tí ọ̀sán ya rẹ̀ kó dàgbà kókò lọ sóhun lẹ́sẹ̀. ewúrẹ́ jẹ́ ohun tán ọ̀sẹ̀ nu mírí mírí mírí ọ̀sẹ̀ nu mírí adìyẹ jẹ́ ohun tán ọ̀fẹ́ dùnú lẹ̀ ọlọ́run má ṣe wá lálá. gbogbo ẹni tí mo ní tó fẹ́ mi dénú sàtí àtàkùn máa wàhálà wọn. bá sọ wípé tí bàbá ti jẹ bóyá bá sọ wípé tí màmá ti jẹ tí àwa àtọ́jú ìyá pẹ̀lú bàbá bọ́bẹ́ gbẹ̀rún ọmọ tó ní jèrè. Kabirulaha ẹgbọ́lọ́n tóbi ẹgbọ́lọ́n tóbi lẹ́ka sí. Ẹ̀sọ́ pé alhamdulillah. تقول الحمد لله أنا أقول الحمد لله تقول الحمد لله رب العالمين الحمد لله رب العالمين àwọn agbẹ̀dẹ̀ kú àlejò. wọ́n agbẹ̀dẹ̀ kú àlejò. agbàlejò àfàlẹ́lá. agbàlejò àfàlẹ́lá. tí wọ́n máa ń sọ òdodo ọ̀rọ̀. tí wọ́n máa ń sọ òdodo ọ̀rọ̀. wọ́n ti fa ìmọ̀kẹ́ sọ̀rọ̀. wọ́n ti fi àìmọ̀kẹ́ sọ̀rọ̀. ìmọ̀ gidi. ìmọ̀ gidi. ìmọ̀ kodoro. ìmọ̀ kodoro. òun ni wọ́n fi ń sọ̀rọ̀. òun ni wọ́n fi ń sọ̀rọ̀. ìtí àwọn bàbá bàbá lọ rí nínú. ìtí àwọn bàbá bàbá sórí ni. tí wọ́n fi sí ọjọ́ tafsiri. tí wọ́n fi ojú ọjọ́ tafsiri. kò sí síbi tá a bá ti ṣe wá sí báyìí. kò sí síbi tí a bá ti wọ́n ti ṣe wá sí káàkiri gbogbo rẹ̀. ẹ dákun jẹ̀mọ́ àárí nǹkan gbọ́ àbá àrí gbọ́. àárí nǹkan gbọ́ àbá àrí nǹkan gbọ́. aláǹfààní àbá aláǹfààní. aláǹfààní àbá aláǹfààní. àwọn àlò àbá nílò. àlò àbá nílò àfa àkọ́kọ́ ṣàdúrà fún òkú. àbá àkọ́kọ́ ṣàdúrà fún òkú wọ́n wá sọ ẹ̀kọ́ tí ń bẹ lára ìgbésí ayé ẹ̀dá. wọ́n wá sọ ẹ̀kọ́ tí ń bẹ nínú ìgbésí ayé ẹ̀dá. kéèyàn gba kádàrá. kéèyàn gba kádàrá. ká sì palẹ̀mọ́ fún kú. ká sì palẹ̀mọ́ fún kú. àwọn akú bá àwọn ti ṣe lẹ́yìn bàbá wọn. àwọn yóò sì máa ṣe lẹ́yìn bàbá wa bí ìyá wọn tó bá lọ tán. àwọn akọ wọn lẹ́kọ̀ọ́ kankan dira wọn mú. wọn á kọ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ pé kí wọn dira wọn mú. kí wọn sì júwe bàbá wọn fáyé. kí wọn sì júwe bàbá wọn fáyé bí bàbá wọn bá ṣe rí. ẹ̀yin lẹ jẹ́ kí ayé ọ mọ̀ pé ẹ̀yin bàbá yín dá àbí ọ̀dà. mo ní àwọn ọmọ alájẹ kí àwọn èèyàn kó tọ́ba dáa fún ọmọ. tọ́ba dáa fún ọmọ èwo ni tìyá ń bẹ èwo ni ti bàbá ń bẹ. èwo ni ti bàbá ń bẹ èwo ni tìyá rẹ ń bẹ. gbogbo ẹ̀ la gbọ́. gbogbo ẹ̀ la gbọ́. ẹni tó wá fún wa lóúnjẹ mi tó báyìí. ẹni tó wá fún wa lóúnjẹ mi tó báyìí. ẹ̀san méjì ni a nídìí àti san wọ́n. wọ́n ní ẹ̀san méjì la nídìí láti san wọ́n. àkọ́kọ́ ẹ̀san. àbàbá lákọ̀ọ́kọ́ ń bẹ. òun náà ni ẹnu tá a bá lágbára tá a pé ọlọ́ngbà ẹ̀ máa káfọ́ mu lọ lífà wọn ẹlẹ́ha. wọ́n lọ lọ ni ọlọ́ngbà tá a bá ni ká lo wá sí yẹn bá ti lo wá sí un tó. bàbá ní bàbá ti lo wá sí ni tó. bẹ́ẹ̀ ni àbọ̀ oníwàásí ó sì gbalada lọ́dọ̀ Ọlọ́run. wọ́n ní bẹ́ẹ̀ ni àbọ̀ oníwàásí bẹ́ẹ̀ ni ó sì gbalada síwájú Ọlọ́run. a lo àbá nílò. wọ́n ní a lo àbá nílò. ìyẹn tó bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí bá lo àbá nílò gbogbo alákùnrin àti lóbìnrin. bàbá lò ó. wọ́n ní bàbá lò. láti sin lọ. bàbá láti sin lọ. yí àníyàn rẹ padà sí bàbá rẹ. wọ́n ní kí gbogbo aká yí àníyàn àṣetẹ́lẹ̀. bàbá ní ká bẹ́ẹ̀ ń sàdúrà fún ẹ̀dúrà ti àṣetẹ́lẹ̀. bàbá ní sàdúrà yóò máa kàn wọ́n lẹ̀ kan náà. bàbá ní sàdúrà yóò máa kà òkú alẹ́ kan náà. kókó wá sí ni mò ń sọ wọn. wọ́n ní kókó wá sí làwọn sọ bàlẹ́ sí fún wa nì. àwọn àtàwọn ń jayé lọ́wọ́ ta àrùpá ń jayé. wọ́n lọ́wọ́ ta ń jayé lọ́wọ́ ta àrùpá ń jayé. àti gbọ́ ni wọ́n láti gbọ́ ni wà sí ń fò ní bọ̀lá jẹ́ ni o. à ń fi òní àfi bọ̀ lára jẹ́ ni o. gbogbo amutí. gbogbo amutí agogo asesine asewere. gbogbo akọ. akọ. ń bú bàbá rẹ̀ ń bú ẹgbẹ́ bàbá rẹ̀. ń lọ́dọ̀ bàbá àti bú mọ́gàjì lé wọn. yíyàdá tí ń yọ̀ bẹ́ẹ̀. yíyàdá tí ń yọ̀ bẹ́ẹ̀. tẹ gbọ́ wákàtí wọn dá. oníṣà gbọ́ wákàtí wọn dá bá àgbọ̀ báyìí. sàṣì gbọ́ wá sí báyìí. alukurani. alukurani. àdìsí ni ń sọ̀rọ̀. àdìsí òun ni ń sọ̀rọ̀. bọ́ọ̀ bá sì lọ gbà. bọ́ọ̀ bá sì lọ gbà. kò burú. kò burú wọn náà ṣe jẹ kalẹ̀. wọn náà ṣe jẹ kalẹ̀ ni ẹ. ẹ máa kírun. ó ní ká máa kírun. ẹ máa sin lọ́hùn. ká máa sin lọ́hùn. ẹ jẹ́ ká dá fájì àjọ. ó ní ká dá fájì àkẹjọ. fáwọn afáwa. ṣé Usman. ṣé Usman. ṣé ọlọ́run mọ̀ bá wa ṣe. bí ẹ bá wá rí báyìí. bí ẹ bá wá rí báyìí. àwọn kan máa bínú. àwọn bàbá náà kọ́ máa bínú sí. kọ́dà bí wọ́n nílé wí síta. kọ́dà bí wọ́n nílé wí síta sí wọ́n sì máa bínú. wọ́n ti wí fèmí náà lórí lára àwọn náà. wọ́n ní bó ti rí lára bàbá lórí lára àfa tó sì wà sí wà lẹ́yìn náà. wọ́n bá ti dáa fún yẹn tó. wọ́n ti dáa fún yẹn tó. pọ́blẹ́mù rẹ̀ ó fi pọ̀ tó. ni wàhálà rẹ̀ yóò fi pọ̀ tó láyé. ìṣọ́ ọlọ́run tó nípa jẹ orin lọ. ìṣọ́ ọlọ́run tó nípa jẹ orin lọ. ọlọ́run sábà fi sọ yín. àbàbá ni ọlọ́run náà fi sọ yín. gbogbo àwọn tí ń ṣiṣẹ́ pẹ̀lú yín. àbàbá ni àti gbogbo àwọn tí ń ṣiṣẹ́ pẹ̀lú yín làwọn sì